This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human by Bible. Dawa Nigeria. Bákan náà, aláǹfààní láti yọ ká ní pé tálíkà ni wá. Àní tá a fi yọ tá a fi lọ Eid táwọn èèyàn fi wá darí wálé. Nígbà tó ta tó darí wálé la tó rí nǹkan gbà lọ́dọ̀ àwọn èèyàn. Ìtọ́ gbà yẹn lẹ́yìn ìgbà tó ti èyí dìde yẹn má sọ pé ó ti bọ́ kọ̀ bọ́ ìwọ náà yọ ọgbà ládàá ṣùgbọ́n kò lè tó ládàá àwa yọ before ká tó kírun Ànábì sọ pé waman addaha ba'da salat fahiya sadaqa sadaqatu mina sadaqat zakat ló ná torí a máa lo sadaqa fún zakat a máa lo zakat fún sadaqa zakat ló ná ṣùgbọ́n kò lágbára tó tala kọ̀ọ̀kan yẹn ọlọ́run ọba kó yọ òsìkò nù gbèsè ayé wa téèyàn bá mọ ibi tó sì bá wà tó bá mẹ́ni tó sì ń ta yọ mọ̀ pé nǹkan bẹ sẹ̀rí àyè fààyè gba àti tálíkà àti àtolówó bí ọ̀wọ́ náà ráàyè ṣe tiẹ̀ tí wọ́n bá ní tọ́ bá ti lè kí ìdìtàn ọ̀gbọ́dọ̀ yọ máa ń kọ́ ṣùgbọ́n wọ́n fààyè fún wa ẹ wá mọ̀jà misuse opportunity yẹn lómi tó máa kó pé aláìní lóhun wọn àti àti kí ìdìtàn ọ parí nìyẹn àà ah, ah. ọlọ́run fún ọ ní opportunity bí kò yọ ó sì ti yọ kí wọn náà jèrè bóyá ó kù ní oṣù tó bá yọ abẹ́lẹ́ wọn ọba kọ́ yóò sì kù ní gbèsè ayọ̀ wa náà.